ṣe gbádùn gbogbo throwback tí mo fún yín lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni back to back ni mo fi ṣe nítorí pé kíni tọ́sẹ̀ tó ń bọ̀ ó máa ta ó máa dùn ó máa láyé ó tún máa ju eléyìí lọ amọ́kọ́ tó di pé mo kọ́sà gbá mi ibi tí ọpọ́n tún súnkàn báyìí ibi tí mo tún ti máa ṣe kíni tún ti máa pepper dem gang àwọn kan ti sọ pé àwọn ti mọ ibi tọ́pọ́n súnkàn ṣẹ́yìn tì mọ́ ẹ̀ tì mọ́ ẹ má wọrí a máa tó débẹ̀ táwa ti dé bus stop nkẹ́ bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ <laughs> orin tí mo fẹ́ ká sáré lọ gbọ́ sí òun náà ni orin is okay láti ọwọ́ Yẹmi ètò Miliki Express ṣiṣẹ́ kéde ó ṣe ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àríjù báyẹn lọ ní abala throwback thursday tí mo mú wá fún yín ẹ̀rẹ́pọ̀ dùn ó lóyin mi ò ní láti sọ̀rọ̀ jọjẹ́ sí mouth mi torí mo mọ̀ pé gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni ibi tá a wá kan sí báyìí òun náà ni àbàmì lórí títì tẹ́ bá ń gbọ́ lórí títì aside go aside hot báwo ló ṣe ń lọ lórí títì kí ló àwọn ìròyìn tẹ́ ń gbọ́ lórí títì títì yín ẹ má gbàgbé ń pé fẹ́yìn tẹ ṣẹ̀ṣẹ̀ ń join wa ní abala yìí nígbà àkọ́kọ́ àbẹ̀ṣẹ̀rí Miliki Express Thursday nígbà àkọ́kọ́ ṣẹ́yìn abala yìí láti má béèrè àwọn ìbéèrè kan tó yẹ pé tẹ́yìn gan bá gbọ́ ẹ máa epo ní kìmí ẹ sì máa wọ́n pé àgbà wa búra tèwò bá ṣe rí torí pé àwa gan ti gbọ́rọ̀ àwọn ìbéèrè báyìí rí àwọn kan dẹ̀ máa sọ pé mo máa kọ́gbọ́n nínú ẹni àwọn kọ́kọ́ máa bú sẹ́rìn ni bẹ́ẹ̀ ni àmọ́ ti tọ̀sẹ̀ yìí kí wá ní ìbéèrè tó dálé lórí òun náà ni wípé iṣẹ́ tó lẹ́gbìn pọ̀ lókè òkun jàǹtìrẹrẹ àmọ́ tí wọ́n bá fi lọ̀ yín ṣé ẹ lè ṣe é mọ́mì mo rò pé ẹ lè ṣe é ẹ́ dádì ṣẹ̀dẹ̀ ẹ máa lè ṣe é bẹ́ẹ̀ ni ṣé ẹ máa lè ṣe ẹ ká lọ sí orí títì ká lọ bó ṣe ń lọ ká lọ gbọ́ nǹkan táwọn èèyàn ní bá wa sọ nípa àwọn iṣẹ́ lẹ́gbin tó pọ̀ lókè òkun ǹjẹ́ yìí lè ṣe mọ́mì ǹjẹ́ yìí náà lè ṣe à ń bọ̀. bá a lọ sáàbùrò tó bá fi iṣẹ́ ìgbín lọ mi mi ò lè ṣe tọrọ ọmọ ọgbọ́n ni mi mi ì kàkà kí n ṣe àwa nǹkan mi ṣe. ẹ ẹ eh, tó bá ní pé èèyàn lè ṣiṣẹ́ ìgbín nílùú òyìnbó ó ti fẹ́ ṣùgbọ́n èmi ò ní ti tèmi o nígbà tí àwa tiẹ̀ fẹ́ lọ sílùú òyìnbó mo bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ pé mi ò ní ṣiṣẹ́ ẹ̀gbìn torí pé kí ni mi ò fẹ́ wọlé illegally ṣùgbọ́n tí mo débẹ̀ mo ṣiṣẹ́ tó dáa mo dẹ̀ rí àǹfààní bẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá rí owó tó tówó because average àwọn tó ń lọ lóyìnbó ń sìn illegal way normal visiting visa ló fi ń lọ tó lè ṣiṣẹ́ so iṣẹ́ ẹ̀gbin náà ni majority ń ṣe lọ́hùn ṣùgbọ́n ó ń di owó ṣùgbọ́n tí wọ́n bá rí owó tó tówó why not kò sí nǹkan tó bàjẹ́ ńbẹ̀ tí ò bá ti tí ò bá ti nìyàn lára tí ò pààyàn lára kò sí nǹkan téèyàn lè ṣe owó lèèyàn ń wá lọ sílùú òyìnbó greener pasture lèèyàn ń wá lọ sílùú òyìnbó so kọ́ ló ń kún wa lérè. iṣẹ́ ìgbìn wọn wà ní ìlú òyìnbó máa ṣe i don't mind cause Nigeria you make <laughs> it really make sense to me so <laughs> mo prefer ibẹ̀ so i don't care any kind of job I'll do it. Um, mm iṣẹ́ ẹ̀gbìn tó mú lọ́wọ́ pé tí mo bá lọ sílùú òyìnbó why not àwọn Yorùbá máa ń sọ pé ẹ̀gbìn lówó wà bọ́n ṣe mí mo mo ti gba inú ẹ̀gùn lówó wà bọ́n ṣe máa ń sọ tó tó gbọ́ máa ń gbàdúrà pé kí Ọlọ́run kó fi gbogbo ibi àti jẹ wa kó fi rọ̀ wá lọ́rùn but tíṣọ́ bá wáyé pé ah mo ń lọ sílùú òyìnbó mo fẹ́ lọ́wọ́ zoo tí mo bá rí iṣẹ́ ẹ̀gbin mo lè ṣe yàtọ̀ fún pé kéèyàn ń ṣiṣẹ́ aṣẹ́wó àbí kéèyàn ta ara ẹ̀ láti fi jẹun tó bá ti jẹ́ pé iṣẹ́ tí mo mọ̀ bóyá wọ́n sọ pé ẹ understand any of iṣẹ́ yàtọ̀ fún iṣẹ́ nọ̀bì why not mo lè ṣe sísè pé mo lọ mo lọ ọ́zù ni bọ̀ gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní as in ó gbọ́dọ̀ ní limit ṣe understand so yàtọ̀ fún pé iṣẹ́ aṣẹ́wó mi ò lè ṣe tó bá jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó then i would prefer to come back and face my hustle back. ah tí má travel tó máa fi iṣẹ́ ìgbín lọ mi ah, mi lè ṣe o no matter how how much tó tó wà ń bẹ̀ mi rò pé mo lè ṣe mi lè ṣe ah because oríṣiríṣi ẹ̀gbin ló wà ṣáínà ti gbọ́ ọkọ̀ táwọn èèyàn sọ lọ́lọ́kọ̀ òjọ kọ́ àwọn ọkọ̀ sọ pé wọ́n ní kókó ẹsẹ̀ má jẹ́ kí n máa fọ ẹtí fojú ara yín rí because ìròyìn tó fojú bà òun tó yàn bá ti fojú ara ẹ̀ rí náà ló ṣe kíni òun gangan ló ń jó òun òun gangan ni the ẹ má yẹ kí mi tún máa ṣe kíni kí n tún máa fẹnu gba nídìí mọ́ mi ò ní ìdẹ mi ò ní gbogbo yẹn tí àwọn gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá màá máa sọ wípé kì í dùn kó pẹ́ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge àmọ́ kí n tó lọ lórí ètò nǹkan ah, àswag mi ti pọ̀ jù no no no no akọ mi ti pọ̀ jù ah mi ò ráyè o kò sáré fún dọ́ọ̀lì nù ẹ ti mọ bó ṣe máa ń lọ bí ẹni ṣe aláìmájú gbogbo social media platforms ọ̀lẹ̀ fún yín pátápátá lọ́lọ́kan òjọ̀kan màá láṣọ youtube dorí lọ́rọ̀ youtube dorí facebook bẹ́ẹ̀ ni Orisun TV ní Instagram and Twitter of course Orisun TV at Orisun TV lórí Instagram at Twitter Papa Agbelo, lọ at tí website ń kọ́ òun la máa sọ wípé www.orisun.tv bọ́dà ṣe wá ṣe kí ni gbé e ma jẹ́ nìyẹn ẹ social media platforms mi pátápátá ẹ lè kàn sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ìyàndá ó ti kún but ẹ lè yín o ẹ fi fẹ́ àtàrí àti ìdùnnú ẹ fi tẹ̀lé mi instagram is at Olori Oluwakemi instagram at Olori Oluwakemi. bá ṣe wá lọ jẹ́jẹ́lì wẹ́rẹ́lì fúnra mi jẹ́jẹ́ ǹjẹ́ mi by myself ẹ ní láti push mi èmi náà dẹ̀ ní láti sọ fún pé ah, you miss me i'ma miss you i'ma jọ miss ara wa ni but i'm not worried just by the corner tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ ìdùnnú àtayọ̀ lèmi àti máa tún ṣe kíni la ma fi pàdé àmọ́ bá ṣe wá lọ yín kọ́ ah, ah, orin ni mo fi bẹ̀rẹ̀ tó kẹ́ ibi tí dùnú bá wà lórí máa ń wà ẹ lọ gbọ́ sórí one. by siwa sa